ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله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 الحمد لله الذي أنزل القرآن شفاء لكل داء وهديا إلى كل خير ما قدمه قوم إلا فادوا وما أخره قوم إلا ظلوا عباد الله إنه قد مضى لكم سلف في هذه الأمة هم القدوة في كل خير تسعون له في دينكم ودنياكم شهد الله لهم بالخيرية ورسوله بالأفضلية الخير فينا ما اهتدينا بهديهم فراءوا هديهم في كل صغير وكبير من أموركم وبخاصة في معتقداتكم فالمعتقدات هي أساس الخير والشر والشر كله فينا إن خالفناهم في معتقداتهم فمن جملة اعتقاد سلف هذه الأمة يا إخوة الإيمان أنهم ما كانوا يشهدون لأحد من أهل القبلة أنه في النار لذنب أصابه ولا لكبيرة أتاها إلا أن يكون ذلك في نص من الله ورسوله وما كان ذلك لقلة غيرتهم على دين الله ولكن خشية منهم أن ينازعوا الله أمره في عباده فيهلكوا وقرصانهم صانهم الله بهذا عن التباغض والتقاتل إلى أن ظهرت فيهم بدعة الخروج والتي أساسها تكفير المعين بالمعصية ومن جملة اعتقادهم كذلك أنهم ما كانوا ينزلون أحدا جنة تزكية له على الله إلا أن يكون ممن فيه نفس في ذلك أما الرجاء فقد كانوا يرجون لأهل القبلة من المؤمنين جنة ربهم من غير جزم هذا الجزم الذي شاع في من خلفوا لجهلهم وبعدهم عن معتقدات السلف فقد روى الإمام مسلم عن السيدة عائشة رضي الله عنها أنها قالت في صبي دفن في أولاد الأنصار طوبى لهذا عصفور من عصافير الجنة لم يعمل السوء ولم يدركه فقال صلى الله عليه وسلم ردا عليها أو غير ذلك يا عائشة إن الله خلق للجنة أهلا خلقهم لها وهم في أصلاب آبائهم وخلق للنار أهلا خلقهم لها وهم في أصلاب آبائهم وما كان هذا منه صلى الله عليه وسلم لقلة ثقته برحمة ربه بل توكيلا وردا للأمر إلى صاحبه الحمد لله وصلى الله على محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين عباد الله إن تختلفوا عنهم إن تختلفوا عن سلف الأمة في دقائق ما في قلوبكم تبتعدوا عنهم فيما سواها وإياكم أن تسيروا على قلوب أعدائكم أعداء الله نسأل الله سبحانه وتعالى العافية في المعتقد والعمل والسلامة من كل ذنب والفوز بالجنة والنجاة من النار وصلى الله على محمد وسلم وبارك على عليه وعلى آله وعلى صحبه أجمعين أشكركم الله وبا بيوكشي توفي tí ẹnu wa ò gbé tàbí ọlọ́run ọba kó má ṣàìfi àánú ẹ̀gbà ọpẹ́ wa ní bá a ṣe mọ́ ṣe mọ́ ọlọ́run ọba tó sọ ìyá tíra kalẹ̀ tí ń ṣe alukur'an tó ní kó máa jẹ́ ìwòsàn fún gbogbo ẹ̀dá <clears throat> kúrò ń bi gbogbo àrùn kó máa jẹ́ ọ̀nà ọmọ fún gbogbo ẹni tí ń bá ń wọ́nà òdodo ìjọ kan ò ní kì í síwájú àfikọ́lọ́hún ṣàwọn náà lẹ́ni iwájú bẹ́ẹ̀ ni ìjọ kan ò ní gbé alukur'an sẹ́yìn kí wọ́n ó yẹpẹrẹ àfikọ́lọ́hún ọba ó yẹpẹrẹ àwọn náà ẹrúfin ọlọ́run àwọn kan ti gbáwájú fún àwa tí a wà nínú àlùkùnmọ̀ yìí tọ́lọ́hún fi wọ́n ṣe àwòkọ́ṣe rere fún gbogbo wa pátá nínú gbogbo ń tẹ́dà máa gbélé ayé ṣe yálà lẹ́sìn ni àbí níṣẹ̀mí ilé ayé àwọn tí a ń sọ wọ̀nyí ọlọ́wọ́n ọba àlékè ọlá fúnra ẹ̀ ó jẹ́rìí gbè wọ́n lórí pé wọ́n rí dáadáa ṣe láyé kí wọ́n tó kúrò òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ó fẹnu ọlá ẹ̀jẹ́rìí gbè wọ́n pé wọ́n róhun tẹ̀lé wọ́n mọ̀ ọ́ ṣe ẹ̀wà ara wa tá a dúró kẹ́yìn dáadáa ò máa bá wa lópin ìgbà táwa náà bá ń ti ń tọ orí pa àwọn wọ̀nyí àwa bẹ ọlọ́run ọba fúnra wa kọ́lọ́mù má ṣàìjà rí wọn jọ nínú gbogbo èrò orí ẹ̀mí wa ọ̀rọ̀ ń wa àti ṣe wa nínú tó kéré àbí tó tóbi nínú àlámọ̀rí wa pàápàá jùlọ nínú àdìsọ́kàn tí máa wà lórí ẹ̀mí tó sì jẹ́ wípé gbogbo tí ń jẹ́ dáadáa tẹ́dàá máa rí ṣe nílé ayé àdìsọ́kàn yìí náà ni orísun ẹ̀ ìdàkejì dáadáa wíwá àdìsọ́kàn náà ni orísun ẹ̀ ẹrúsìn ọlọ́run àti fìṣe wa jọ àwọn ẹni àkọ́kọ́ ó dá lórí kákọ́kọ́ fi àdìsọ́kàn jọ wọn bá a bá ti ń yapa sí wọn nínú àdìsọ́kàn bó ṣe lè wù ká gbìyànjú tó ìṣe wa ìbáàdà wa èrò tí ń bẹ lágbárí wa nípa bá ṣe lólé ayé kò sí bó ṣe fẹ́ jọ ti wọn nínú kájọ wọn sì lórí ire wa wà orí ibú ni fún wa tá a bá jọ wọn nínú tó wá jẹ́ àdìsọ́kàn tá àwọn ẹni ìṣáájú yìí òun náà ni wípé <clears throat> bí wọ́n ṣe mọ ọlọ́run ọba tó tí wọ́n mọ òjíṣẹ́ tó bí wọ́n ṣe ní ìtara fẹ́sìn ọlọ́run ọba yìí tó àmọ̀ wọ́n lẹ́ni tí máa ń wọ́n yàn síná tí máa sọ pé lágbájá ẹni iná ni yàtọ̀ sáwọn tọ́lọ́run ọba fúnra ẹ̀ tó fi áyà quran àbí ọ̀rọ̀ ẹnu òjíṣẹ́ ẹ̀wọ̀n síná gbogbo ń téèyàn bá dá lẹ́ṣẹ̀ tó bá mọ lẹ́ṣẹ̀ o tí kìí ṣe pé òun tọ̀hún bọ́ ìsìláàmù kúrò lọ́rùn pẹ̀lú kúfùr tó fojú hàn gedegbe àwọn a máa ṣọ́ra láti má wọ́n yàn síná bó ṣe léwu kẹ́ṣẹ̀ tó ń tọ̀hún ṣẹ̀ kó kàǹkà lójú wọn tó a máa kọ́ wọn lẹ́nu láti sọ pé ìwọ lágbájá ẹni iná ni bó tiẹ̀ jẹ́ wípé wọ́n lè pe ìṣe tẹ́ni ọ̀hún níṣe ọmọ ọ̀nà wọ́n lè pèsè téèyàn ṣe níṣe kúfùr ṣùgbọ́n wọn a máa ṣọ́ra láti mọ́ wọn ẹrú ọlọ́run síbi tí ò wá pé ẹnìkan nu wọ́n ó kángun sí àfi tí wọ́n bá rí nẹ́sù tí wọ́n rí aya àbí hadith títúmọ̀ ò rújú rárá nípa pé lágbájá o ọmọ ọ̀nà ni pàápàá jùlọ lópin ìgbà tó ń tọ̀hún bá ṣì wà lórí ilẹ̀ ayé tí ò tí ìgbẹ́mímì wọ́n mọ̀ pé ìrètí ń bẹ fún pé bó bá jẹ́ni tọ́lọ́wọ́n ọba kọ mọ́mọ́ àlìjẹ́nà bó bá kú dẹ̀dẹ̀ kó gbẹ́mímì ó lè pe kẹ́límà tó bá sì jẹ́ ẹlẹ́ṣẹ̀ náà níwọ̀n díẹ̀ tó bá kù fún tí ó fi lọ jọ́lọ́wọ́n ọba ẹ̀ nípè wọ́n mọ̀ pé ó lè ṣe tọ́wọ́bà nípa eléyìí wọ́n kì í wọn ni síná. láláì jẹ́ pé ọlọ́run ọba fúnra ẹ̀ wọ́n síná bó ṣe wọn àbú láhàb síná kó tiẹ̀ tó di pé ó kúrò lórí ilẹ̀ ayé ṣe wá rí ṣíṣọ́ra tí wọ́n máa ń ṣọ́ra nípa kí wọ́n má wọ̀nyàn síná yìí kì í ṣe pé ìtara ẹ̀sìn tiwọn ló dín sí tiwa rárá ìpáyà nǹkan kan ní máa ṣe wọn. àwọn a máa páyà pé káwọn má ṣàyàkàǹkà sọ́lọ́wọ́n ọba káwọn má já àṣẹ ọlọ́wọ́n ọba gbà lọ́wọ́ ọba dẹ́dà tó láṣẹ lórí ẹrú ẹ̀ ẹrú sí ọlọ́run ọlọ́run wá fi sísá tí wọ́n máa ń sáfẹ́lẹ̀ fi dáàbò bo àwọn náà ó jẹ́ kí àárín wọn tò ó jẹ́ kó gúnrégé kò jẹ́ kí dèpòdépò pé a ti ẹ̀ máa wá yọ̀dà máa bára ẹni jà kò jẹ́ kó máa ṣẹlẹ̀ láwùjọ wọn ní gbogbo àkókò tí wọ́n fi bá aṣíwájú ẹ̀dá sallallahu alayhi wa sallam lò ó dìgbà tí awárí pọ́lọ́wọ́n bá pa òjíṣẹ́ ẹ̀ nípòdà tákòókò tí ọlọ́wọ́n bá kọ wípé àwọn bídíà kan wà fojú hàn nínú àlùmọ̀ yìí ó tó gbà náà ká tó bẹ̀rẹ̀ sí ní rí ìtẹ̀jẹ́ mùsùlùmí sílẹ̀ látọwọ́ mùsùlùmí in tó wá jẹ́ ìpìlẹ̀ náà ni n tá a sọ yìí ohun táwọn ẹni ìṣáájú sá fún tọ́lọ́wọ́n bá fi sí sá fún tó àárín wọn òun náà làwọn èrò ẹ̀yìn ni wọ́n sọnù tọ́lọ́run fi ṣe sábàbí mùsíbà láàrin wọn ó di pé ká pe mùsùlùmí ní kèfèrí nítorí ikú dẹ́ṣẹ̀ in tí àwọn èèyàn fi ń panu ni eléyìí nípìnlẹ̀ tí ṣètọ́nù lò tó fi sọ àwọn hawarij tí wọ́n jáde nínú ẹ̀sìn gẹ́gẹ́ bó jíṣẹ́ ọlọ́run ọba ṣe júwe wọn ó fi sọ wọ́n di tí ó sọ wọ́n dà nípa eléyìí mo kíra mi àtẹ̀yìn náà nílọ̀ wípé bó ṣe léwu kẹ́ṣẹ̀ ẹnìkan kó kàǹkà lójú wa tó tí kì í bá ti ṣe wípé ááyà ọlọ́run ọba ló tún sọ̀kalẹ̀ fáwa àbí hadith annabi kan látún láka síra rí tí wọ́n ti ń dárúkọ pé lágbájá ọmọ tàmọ̀dò ẹni iná ni ìṣe àwọn ẹni ìṣáájú ni pé wọ́n a máa júwe iṣẹ́ tó ń tọ̀hún bá ń ṣe pé iṣẹ́ báyìí iṣẹ́ ẹni iná ni o ìṣe báyìí ìṣe kẹfẹ́rí ni o ṣùgbọ́n lágbájá ọmọ tàmọ̀dò a wọ́n síná ẹrú sí ọlọ́run nínú àdìsọ́kàn wọn bákan náà òun ni wípé bí wọ́n ṣe sá fún eléyìí bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń sá fún ìdàkejì ẹ̀ kí ni ìdàkejì ẹ̀ òun náà ni pé káwó èèyàn sùn káwá ní nípa pé iṣẹ́ eré kan tó ṣe ó jọ wá lójú púpọ̀ ká máa wá sọ̀rọ̀ àsọtán pé ah, ó dá wa lójú wà láàyè kọ́ náà ní bàbá wa bẹ́lẹ̀ yìí ṣe burú bẹ́ẹ̀ náà ni ìkejì tá a mẹ́nu bá ń sìn náà burú ó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ òka eléyìí kan burú káwọn ni síná la kà kan burú àwọn kan wọ́n kórìíra àwọn ẹ̀dá ọlọ́run kan débi pé wọ́n fẹ́ẹ́ lè sọ pé níbi tó dá wọn lójú pọ́mọ náà ni wọ́n dé báwọn bá bá wọn lálùjẹ́ náà àwọn fẹ́ẹ́ lè ní kọ́lọ́run yọ̀ǹda wọn tá a bá sọ̀rọ̀ Abacha àdìsọ́kàn ẹlòmíì nínú wa sorí kodò débi pé ẹni bá ní à ah, kọ́lọ́n bá wa forí jì í wọ́n fẹ́ lè máa ló ń tọ̀hún gan lóko pé of all people Abacha kọ́lọ́n bá wa forí jì í in tó fi hàn sí mi tó hàn sí gbogbo wa náà ni pé àmọ́ lẹ́ni tó kú lórí kúfùr bẹ́sẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ lè wù kó tóbi lórí ẹ̀mí tiyín tó bí ò bá kúrò nínú Islam ó kéré nínú tọ́lọ́wọ̀n bá lè forí jì ohun tá à ń sọ gan rèé bẹ́ẹ̀ni tí wá ṣe lè wá wù kó kọ́ tó ìǹtẹ́mi wá kọ̀ bó ṣe lè wù kẹ́mi wá ó kọ́ tó tí ò bá ti sí àkọsílẹ̀ tó bá bi tá a mórí lé lọ wàláhì kò lè jẹ́sìn fún àlùmọ̀ yìí bẹ́ẹ̀ náà ni tẹ́nìkan bá ń náwó tó ń nára sí mọ́ṣáláṣí ọlọ́run sínú ẹ̀sìn ọlọ́run táwọn kan ná àwọn afá wa wò pé á eléyìí tí ò bá wà jẹ́nà kí ni ó tún wọ̀ àwọn wọn rò bẹ́ẹ̀ o wàláhì in tó jẹ́ ṣe àwọn ẹni àkọ́kọ́ nípa arú ẹni bẹ́ẹ̀ àtàwọn tó bá jóníṣẹ́ rẹ generally náà ni pé wọ́n á máa lérò dáadáa sí gbogbo ẹni bá jẹ́ mùsùlùmí tá a sì fojú wa rí pé ń ṣiṣẹ́ rẹ kí ni ìtumọ̀ èrò dáadáa ni pé wọ́n á máa nírètí wípé tó lágbára ọlọ́run kọ́lọ́hún ṣe lọ́mọ àlìjẹ́nà torí pé àwọn iṣẹ́ tọ́lọ́hún ọba ní kànínẹ́bí ròyìn fún ni pé ṣe ọmọ àlìjẹ́nà ni ọlọ́hún gbà sí lọ́wọ́ ṣùgbọ́n ká wá sọ bí ìgbà tá àbálá bọ́lọ́hún ọba ṣe mítìn wípé eléyìí ó dáni lójú dó góńgó wípé ọmọ àlìjẹ́nà ni èèyàn ti ń já àṣẹ ọlọ́hún ọba gbà lọ́wọ́ ọlọ́hún ọba dẹ́dà àwọn sọ̀hábà òjíṣẹ́ ńlá eléyìí a máa kọ́ wọn lẹ́nu láti sọ nípa ẹ̀dá kan tí kì í bá ṣàwọn tí àyà kùránì sọ̀kalẹ̀ fún àbáwọn tànàdì fi hadithi jíṣẹ́ fún wa pé lágbájá ọmọ àlìjẹ́nà ni tàmọ̀dò ọmọ àlìjẹ́nà ni ní nǹkan bí ọ̀sẹ̀ kan sẹ́yìn a gbọ́ wípé ohun tá à ń fẹnu pa yìí ó di fàǹfà láàrin àwọn afá kan nílẹ̀ egypt ẹni tó jẹ́ mufti gbogbo òlu egypt nígbà tí wọ́n ní ọmọ ọmọ husni mubarak tó ti jẹ́ olórí ilẹ̀ ẹ̀bẹ̀ rí ó jáde láyé nínú tó fi ẹnu sọ ni wípé ó dá òun lójú pé ọmọ òun kọ́ ọmọ àlìjẹ́nà ni bóyá ó sọ eléyìí nípa ìmọ̀ ni o àbó sọ láti fi wójú rẹ àwọn tó rò páwọn ni wọ́n ń pàṣẹ ń lù ú ó sọ àwọn àfáàrí tọ́lọ́run ní kírun ó kù lórí ilẹ̀ láti máa jẹ́ police tí ò ní gbà kí nǹkan kí nǹkan kó sínú ẹ̀sìn ọlọ́run wọn ò wá wo pé odidi mufti masr ló sọ̀rọ̀ wọ́n fún lésì wọ́n ní tẹnu tiẹ̀ gbà yìí ẹnu àwọn sọ̀hábà nàbí ò ọlọ́run fi ìyá wa aisha ó fi kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa pé kí ni bẹ́ni eré ṣe léwu kójú ẹni eré lójú wa tó òun ọlọ́run ọba nìkan lòun dàlùjẹ́ náà ni òun nìkan lòun dìsáàdì ta ni ó wọ̀ ọ́ ta ni ò ní wọ̀ ọ́ a máa rúkan dáadáa síra ẹni a sì máa ṣàdúrà tó ọlọ́run dákun bá wa ṣe lọ́mọ àlìjẹ́nà sáwọn tá a bá rò sí. ìyàwó aisha rọ̀bí allahu anha nínú hadithi kan taari nínú tíra sọ̀híhà muslim wọ́n ní wọ́n pe òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa kó wá bá ní kírun sí ọmọ kékeré kan lára àwọn ọmọdé gẹ́gẹ́ bí n tà nábì fi mọ̀ wá tí wọ́n bá jẹ́ ọmọ tá a bí sínú islam wọ́n ní mùsùlùmí náà ni wọ́n àwọn ọmọ kẹfìrí láà lè fọwọ́ sọ̀yà pé bí báyìí la rò pé wọ́n ń lọ ṣùgbọ́n ọmọ mùsùlùmí tà nábì ní bẹ́ẹ̀ ni ọmọ àlìjẹ́nà ni wọ́n bó ṣe sọ náà ó tún kọ́ wa lẹ́kọ̀ọ́ kan pé ẹ má fàṣọtán ẹ̀ ẹ tún dá ọ̀rọ̀ wọn náà padà sọ́dọ̀ ọlọ́run ọba wọ́n nígbà tó jíṣẹ́ ńlá kírun sí ọmọ yìí lára tán lọ́mọ tí ò tí ìbàlágà ìyàwó aisha ó wá ro dáadáa ro ọmọ yìí pé ẹnìkan ló jáde láyé tí ò lẹ́ṣẹ̀ kankan lọ́rùn yìí òun ò tiẹ̀ mọ́ kí lẹ́ṣẹ̀ kò tí ì sàkọọ́lẹ̀ orí ibú kankan fóun ò ní tóba tóba tóba lè hàgà eléyìí máa kú oríire o ọ̀sùfórún min àfọ̀fíìrì jẹ́nà ẹyẹ kan nú àwọn ẹyẹ àjẹ́nà lọ́mọ yìí òjíṣẹ́ ńlá ẹni tí kí ọlọ́run tí ó máa bá láíláí kò wá jẹ́ kátẹ́gùn òfẹ́ lọ ó ní àwòrán ìrẹ̀dá lẹ́kẹ̀ àìṣà bí ò bá jẹ́ bẹ́ẹ̀ nǹkan ìwọ àìṣà ó lè má jẹ́ bẹ́ẹ̀ o ìwọ àìṣà torí pé kí ni ó ní ọlọ́run ọba tó dá àlìjẹ́nà ó dá torí àwọn kan níjọ́ tó ti dá àlìjẹ́nà ló ti dá wọn ọ̀hún bó bá sì kù dẹ̀dẹ̀ kí wọ́n gbẹ̀mí mì wọ́n ṣiṣẹ́ ọmọ àlìjẹ́nà torí pé níbàárà àdí wọn lọ́lọ́wọ́n ọba ti kọ́ ọmọ àlìjẹ́nà ni wọ́n. ó ní bẹ́ẹ̀ náà nínú ọjà hànámà ńjọ́ tó ti dáa ló ti dá wọn tí ó kó síbẹ̀ síbàárà àdí bàbá wọn bó bá kú dẹ̀dẹ̀ tí wọ́n gbẹ̀mí mì wọ́n ṣiṣẹ́ ọmọ náà. tọrọ bá wá rí báyìí ẹnu tiwa ò gbọ́dọ̀ máa gbà á láti máa pe lágbájá lọ́mọ náà láti pe lágbájá lọ́mọ àlìjẹ́nà ṣùgbọ́n iṣẹ́ tí wọ́n bá ṣe á fi ròyìn ọmọ aná àbọ̀mọ àlùjẹ́nà á máa fi ròyìn wọn. àwa bí ọlọ́run ọba wípé ìpáyà ọlọ́run mímọ ọlọ́run ọba tó lè mú ẹni tọ́lọ́run ọba fi alukur'ani rán sáyé máa sọrú eléyìí torí bí kì í bá ṣe kó páyà ọba dẹ́dàá tó sì mọ̀ pé àṣeyí òun ni ó yẹ kọ́kàn tiẹ̀ ó lè balẹ̀ sáàánú ọlọ́run ju gbogbo wa lọ pé kírú ọmọ yìí ò bá jọmọ àlùjẹ́nà ta ló tún fẹ́ jọmọ àlùjẹ́nà eléyìí kó máa jẹ́ ìkìlọ̀ fún pàápàá jùlọ àwa tá a ń jíṣẹ́ ọlọ́run ọba kiri tó jẹ́ pé tí wọ́n bá pè wá sóde òkú tó bá ti já wọn tí ọlọ́run ọba dẹ ilé ayé fún ni wọ́n ní á wá ṣàdúrà bí òkú wọn eyín tí ò yẹ kẹnu wa ó máa jẹ́ iṣẹ́ ni ó máa jẹ́ kódà fáàmì lè sọ pé òun wòyà wa àbí bàbá wa tó fẹ̀yìntì báyìí lálùjẹ́ náà ẹrúsìn ọlọ́run ó dọwọ́ wa mo bẹ ọlọ́run ọba ṣé mi àtẹ̀yìn èyí tó kéré jù nínú tí àdìsọ́kàn ẹni fi yàtọ̀ sí tẹni ìṣáájú ọlọ́run dákun má fi ṣàdánwò fún wa torí tádìsọ́kàn wa ti ń yapa sí tiwọn ó di dandan iṣẹ́ ẹ̀sìn wọn ó yapa sí tiwọn bí iṣẹ́ ẹ̀sìn wọn bá sì ti ń yapa sí tiwọn aṣorí ibú kọ́lọ́run májòrí ibú ó tọ́ sí wa ẹrúsìn ọlọ́run àdìsọ́kàn tí ò bá jọ tàwọn ẹni ìṣáájú aṣọ ẹ̀sìn kò tún ṣe àwòrán súrà ẹlẹ́sìn kò tún ṣe bádì tọ́kàn ò bá ti jọ tiwọn àwọn ọ̀tá wọn ni ó máa jọ ẹni àdìsọ́kàn tiẹ̀ bá sì ti ń jọ tọ̀tá islam ó dọ̀tá ọlọ́run àti eléyìí bí ọlọ́run ọba ọlọ́run dákun máṣá ìbá wa fọ àdìsọ́kàn wa mọ́ kó mọ́ ténéténé ká fi èrò wa àti ṣe wa ká fi jẹ́ ní ìṣáájú kọ́lọ́run wá fọ̀ wá kúrò ní gbogbo ẹ̀ṣẹ̀ wa àti kékeré ẹ̀ àti nílẹ̀ ẹ̀ abẹ ọlọrun ọba àlìjọ́nà ọlọrun ọba tó pèsè kalẹ tó lójoojúmọ́ lòun pàṣẹ kí wọ́n tún lọ máa tún kọ́ ọlọ́run dákun má jẹ́ á bá wọn pàdánù ẹ̀ àdìsọ́kàn rẹ iṣẹ́ rẹ tọ́lọ́run fi ṣe sábàbí fẹ́rú láti rí wọ ọlọ́run dákun má ṣàìparí ẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa lọ́wọ́ iná tọ́lọ́run ọba dá kalẹ̀ fáwọn tí ń bínú sí ọlọ́run dákun má jẹ́ á bá wọn mọ̀ ọ́ atọrọ ìkẹ́ ọlọ́run ọba àti ìgẹ́ fún aṣíwájú ẹ̀dá òjíṣẹ́ ńlá sọ́lọ́láhù aláìhí wọ́sálàm ọlọ́run dákun jẹ́ ká ṣẹ̀mí lórí ipa afẹ́jọ́ kí títàn ó dé wa lórí ipa afẹ́jọ́ kọ́lọ́run ó gbó adìde láwùjọ àwọn tó jọ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta wa astaghfiruka wa atubu ilayk qumu lis-salah Allah